أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> الحمد لله <clears throat> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن من مبادئنا الأصيلة ومن تعاليمنا الجليلة أن نفتخر بهذا الدين وأن نتشرف بأن جعلنا الله مسلمين فمن لم يتشرف بالدين ومن يفتخر بكونه من المسلمين ففي قلبي شك وقلة يقين يقول الله في محكم تنزيل مخاطبا الرسول صلى الله عليه وسلم وإنه لذكر لك ولقومك وسوف تسألون أي إنه شرف لك وشرف لقومك وشرف لأتباعك إلى يوم القيامة بشرى لنا معشر الإسلام أن لنا من العناية ركنا غير منعدم لما دعا الله داعينا لطاعته بأكرم الرسل كنا أكرم الأمم ولذلك يقول جل ذكره ولا تهنوا ولا تحزنوا وأنتم الآلون قال سيد قطب على عالون سندا ولا عالون مبادئ ولا عالون منهجا مبدؤكم المبدأ الأصيل وقرآنكم القرآن الجليل وسندكم رب الفضيل فكيف يهن ما كان الله سندا وكيف يهن ما كان الله ربا ومولاه الله يرد على الذين ظنوا الله يرد على الذين ظنوا أن مبادئ الشرف ومبادئ الرفعة في تحصيل الأموال وامتلاك الدنيا فقال سبحانه وتعالى وقالوا لو نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا هم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني يا الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه فتائب من الذنوب كما لا ذنب لا توب إليه إنه هو التواب الرحيم

tẹ̀sán dáadáa tó ṣe fún wa ọlọ́run a dúpẹ́ fún ọ látara orí rẹ lórí wa ìbùkún rẹ àánú rẹ tí ọ̀dàgbà kankan sí òun kẹ́ wa òun ṣàánú wa òun fi sọ rẹ òfin sọ wa ọ̀dàbò rẹ bò wá mélòó mélòó ewu tó lè mú ẹnì kọ̀ọ̀kan wa kó lórílẹ̀ tọ́lọ́ ń yẹ kó lórí wa mélòó mélòó aburú tó jẹ́ pé tó bá kàn wá gbogbo àwọn èèyàn náà mọ̀ pé ah, aburú ṣe lágbájá tọ́lọ́hún sì ń ṣàánú ẹnì kọ̀ọ̀kan tí ń kó wá yọ tí kèé sagbára wa bí òsè àánú ọlọ́run ẹjẹ́ mi àtẹ̀yìn náà owó èyí tá a fojú rí láwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn kèé ṣe fáadáa jù wọ́n lọ ọwọ́ ọlọ́run àánú ẹ̀ òun ní kó wá yọ nínú aburú ọ̀nà tẹ́nìkan tọ̀ tó ti ka burú lójú ọ̀nà lèmi àti ẹ náà tọ̀ tọ́lọ́hún kó ayọ́ nìkan jẹ tó fi kan ìdínú yọ òun lèmi àtẹ̀yìn náà ń jẹ tọ́lọ́hún sì ń dáàbò bò wá lórí wa ni ọlọ́run adúpẹ́ fún ọ mọ́dàwọ́ ọ̀kẹ́ rẹ dúró tó ṣe gbogbo ẹ̀ àmọ́ tó ṣe wá yìí ọlọ́run tí ọ̀gọ̀ kò dojú wa kọ́dọ̀ ọgbà àwọn kan ọ̀dà làákàrẹ wọn kọ́dọ̀ ìdí òtò wọn ni wọ́n ń pè lẹ́yìn tọ́da wọn ẹni tó bá wa mọ́kùtà ti forí balẹ̀ fún sẹ́mọ̀ pé inú tó ti inú ṣe pé ego to tó ti inú ẹ̀gọ̀ wá ní bó o sì wí fún un tọ́lọ́wọ́n ọ̀bá ní ẹ tí ọ̀bá ní lò yóò máa gbà pé ṣe yẹn lọ́dà yóò gbà pọ́ da ju ọlọ́run tí wọ́n ń sìn lọ. bọ́lọ́run bá wá kẹ́yìn bó ṣe kẹ́mi àtẹ̀yìn tá a bára wa lójú ọ̀nà àmọ̀ yìí ó tó láyọ̀ ọ̀kan nínú àwọn àlùfáà wa ó ní شرفا وتيها وكدت بأخمصي أطأ الثرايا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا onírè ọlọ́run tí a bá ní kí ló lè mi kú láyọ̀ àti dùnú tó lè mi kú níyì kódà bí inú mi dùn dé wàkìtù bí àkmọ́sì àtọ̀ ùsàráyà kọjẹgbin mi lè mọ́ kúrò lórí ilẹ̀ ṣùgbọ́n bí inú mi dùn dé mo fẹ́ lè máa fọwọ́ kan ìràwọ̀ sáràyá lójú ọ̀run báyìí. kí ló dùn mi inú tó owó ọmọ ni tí ìrírú ẹ̀ rí àbí ọkọ̀ ń àbí lè àbúwọn ayé yìí kan ni olóhun pé mo tiẹ̀ wà nínú tọ́lọ́run bá bojú wo ilẹ̀ tí ń wípé ẹ̀yin ẹrú sìn mi tẹ́ ń sìn mí ẹnu wípé ọlọ́run ní kẹ́mi náà ó lè jẹ́ kan nínú ẹni tọ́lọ́run pè lólùsìn tó lè pè lẹ́rú ẹ̀ onílayọ̀ ọ̀hún. kèé ṣe nǹkan ní ayé kèé ṣe dúkìá ayé táwọn èèyàn fi ń yayọ̀ lónìí tí wọ́n ń dunnú lé lórí tí wọ́n ń sọ̀jìká lé lórí. ohun tó jẹ́ pé bí ọba fi wọ́n lẹ̀ wọ́n fi lẹ̀ bá ṣe ma fún yàn ní ayé máa fi ni kò gbọdọ ní ó tóbi lórí gbogbo ẹni bá ti jẹ́ lori emi tóbi lórí ohun tó ni wípé àlámọ̀rí ọ̀rẹ́ ọlọ́wọ́ fọ̀nká fún kò wá ní lè gbélé eléyìí tó dùn mọ́ òun nú òun ni pọ́ùn jẹ́rú sí ọlọ́run wà á sọ yára sọ yárta ahmed ali nàbíyà ó tún wá kẹ́mi oníkẹ́mi ọmọ tẹ̀lá nàbì tó ní ìgbà sísè ànábì wa muhammad oríire ní fẹ́mi àtẹ̀yìn látara wípọ́lọ́hún kẹwàá ó sì wá ní mùsùlùmí gbogbo ẹ̀dá tí ìsìláàmù ta wà nínú tí ọba tó láyọ̀ tí ò tó dùnú tí ò tó níyì ẹ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ iyèméjì mẹ́nu ọkẹ́ iyèméjì ọ̀nbẹ nínú ọkẹ́ ìkéré àmàdájú ń gbogbo ẹni àmàdájú ẹ̀sìn sí fún kò ní yáyọ ẹ̀sìn kò ní wípé òun ríra lẹ́rù sí ìmáàdùn tí ń bẹ níbi wípé èèyàn jẹ́ olùsìn lọ́hùn tí bá ń bẹ fún yàn ohunkóhun tọ́wọ́ èèyàn ọ̀bá tẹ̀ láyé kò ní jẹ́ kàkà lójú yàn ohun tọ́wọ́ èèyàn bá sì tẹ̀ kò ní pàtàkì sí yàn bí ẹ̀sìn tọ́lọ́hún sì gbogbo tó kù lẹ́yìn ẹ̀ táyé ń dìmú tí ó ń yọ̀ ń sí ohun tí ò lè bani kú ò ní ayé tá a wà yìí bá a bá ti kú òun kò ní bá ní lọ ilé tá a kọ́ ò lè tẹ̀lé a lọ ọkọ̀ a jogún ẹ̀ ní ibà sì tún bẹ ká tó ni mọ́ ilé bí ọba fún ọmọ sí lọ́rùn rẹ lọ. ilé ayé ẹsẹ kankan tí èèyàn bá bàrà ohun tí èèyàn wà lórí ẹ̀ lónìí lọ́mà ibi tó padà wà lọ́la ọ̀mọ́ ìṣesítẹ́mi àtẹ̀yìn bára wa lónìí ó lámà ohun tá a padà bára wa lọ́la àmọ́ ẹni ọmọ òun lọ́lọ́hun èyí tí èèyàn wà á máa bẹ lọ́hun gbogbo gbà. òun lè yí tọ́lọ́run ní kádìmú Jesus yìí kọ́mọ́bọ̀ òun máa lọ. ìtẹ́ èèyàn bá ní ibi kan padà o ó lè bọ́ lójú èèyàn bí ó lójú èèyàn yóò bọ́ lẹ́yìn ẹ̀ nígbà tí ó bá sí mbẹ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí bá ń bẹ lọ́wọ́ èèyàn èyí ó jèrè ẹ̀ láyé yóò tún jèrè ẹ̀ ti wá ni tí ò látara pọ́lọ́ ń sẹ́lẹ̀lẹ́sìn àmọ̀dájú ẹ̀ kéré lórí ẹ̀sìn tí ń ṣe. Ọlọ́run fi sọ fásiwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Ọlọ́run ní wa innahu alukuraanu ta fili ọlọ́yìí ó lè má rí nǹkan jẹ ànábì wọ́n lè má dáná nínú ilé fódìdí ọ̀sẹ̀ kan. Tí wọ́n ìyàwó Aisha kílẹ̀ máa ń jẹ ọlà máa ń jẹ alẹ́ àtúwádá yìí nǹkan dúdú méjì làwọn máa ń jẹ omi àti sọmọkà nínú ilé ànábì nu à ọlọ́run wá ń sọ fún onírè ànábì iná wúlà tí kiri lak ìtọ́ jẹ́ iyì àtàpọ́nlé fún ọ tá a ṣe fún ọ olùkọ́ránù tá a fi ọ lọ bá a kó gbogbo wọlé ayé fún ọ kì í ṣe yìí. ṣùgbọ́n kùránù ta fún ọ òun níyì làkánlé ẹ wẹlikọ́mìk òun làkánlé àwọn èèyàn tí wọ́n jà pọ́nlé lò ní àdúgbò ọjẹ́ àwọn èèyàn ànábì ẹbí ànábì wọ́n ń jẹ iye ànábì dòní ọlọ́ni wa sáwọ́ fatus alun kí lẹ́ẹ̀ máa lé ayé kiri sí kí lẹ́ẹ̀ ni wọ́n máa sáré bí ní nǹkan tó jẹ́ pé gbogbo ẹ̀ á bí ilé rè ọ̀nà tẹ́ gbani ada yín dúró kẹ wá ṣàlàyé gbogbo ohun tí ó jẹ́ tiyín láyé ọ̀nà wo ló gbà jẹ́ tiyín àbíyín lè rí ẹ̀. kò sí ní tó ẹ̀sìn òun lọ́lọ́run fi ń sọ fún gbogbo ẹni ọlọ́run bá ní ó di ẹ̀sìn mú ọlọ́run ní wàhálà tẹ́hìnù ẹ má kàárẹ̀ láti máa lékún nínú ẹ̀sìn wàhálà tàṣánù. bí kẹkẹ bá wá kù díẹ káàtó fún yín ẹ má bànújẹ́ ẹ má bànújẹ́ tọ́lọ́n bá ti jẹ́ ẹlẹ́sìn wà á ń tòmùlẹ̀ ẹ̀yin lẹ́wà lókè kí ló tún kù tá à ń retí kí ló lọ́wọ́ sọ fún wa tá a fi ní máa dunnú kódà kéèyàn ọmọ rí ká jẹ ọlọ́run ọlọ́run wà á ń tòmùlẹ̀ báwọn kan bá wípé àwọn wà lójú ọ̀nà ayé àwọn làwọn أنتم alaun wallahu ma'akum ọlọ́run lémi ọlọ́run bẹ pẹ̀lú yín ẹ mójútẹ́sí mi wala yatirakum a'malakum ọlọ́run ní ẹ máa ṣe ẹ máa jọ́sìn fún mi ọlọ́run lémi ọlọ́run ìní fi ẹ̀san tẹ́ yín kankan bó ti wulẹ̀ kí sẹ́yìn ọmọ èmi ọlọ́run ò ní fi rárí kí láti fọ́ ọlọ́run sọ ọlọ́run ní gbogbo tá a bá ṣe kálukú ọmọ ṣe bọ́lọ́run bá ṣe fún lágbára ọba kíkan tó o tún fi náfìlà lé ọba tún gbá àwẹ̀ kan tó o tún gbà kan lé ọlọ́run ní kò síṣẹ́ kan tí ń rà láre fún yín láyé tẹ́ra kún àmàlà kún ẹ̀yin ẹ máa ṣiṣẹ́ fún mi níjọ́ ẹ̀sẹ̀ ẹ bá dé bọ́bá wù yín mo lè kó fún yín kí n fi hàn yín látàyé kí n ṣe dáadáa náà fún yín láyé kí n tún wá kó dáadáa fún yín lálẹ́ kíámà. Allah subhanahu wa ta'ala. a pataki esi efuwa eleyi to fu ya keme ati eyi ogbe ye kɔma nje si wa igbe ga iyi atakpele onisibi duka yo kesebi duka yo ibi etini enyiwa basi wɔlɔ ntɔlɔ n'ife onima nsefu bɔlɔ wa ati emi ati eyi ma enito n'ife amara wa n'esi ahanti ɔlɔwụ n'usemi aye wa. pé ìtì ìṣẹ̀lẹ̀ eléyìí ló kù nínú ẹ̀sìn oríire ni o ẹ má jẹ́ àjọ bó máa lọ ẹ̀jẹ̀ atún máa lékún òun lọ́lọ́run ló fi dọrọ padà sáwọn kan ọlọ́run ní wàkọ́ọ̀lù níjọ ọlọ́run rán ànábì níṣẹ́ ọlọ́run láwọn kèfèrí Mẹ́kà sọ́jọ́ náà pé láwùnú zila adal quran kí ló dé tọ́lọ́wọ̀n ọ̀sọ̀ alukuran kalẹ̀ àbágbàgbọ́ pé ńgbà tí ń sọ min al-qaryatayn azim rajulun azim àwọn ọkùnrin méjì kan bẹ níletò méjì kan tó jẹ́ pé azimu ni ẹ́ tóbi nínú kan ní ayé wọn ní dúkìá wọn lówó tó bá jẹ́ wọn lọ́lọ́run sàlùkùránù yìí kalẹ̀ fún ni tí ọkùnrin tálákà yìí aláìní yìí ànábì ni ẹ ń pè ní tó bá ọkùnrin kan kọ́ríyàtẹ́yìn ni àwìn tí bá ń wí tẹ̀lé jẹjẹ lọ́dọ̀ ẹ̀ ìdí nǹkan kan yìí ya ń pè àpé tẹ̀lé ìdí a lọ tẹ̀lé ọlọ́ni na rahmata ìyá ànábì mọ́ bànújẹ́ lórí eléyìí ìdí ń jẹ́kẹ̀ lọ́dọ̀ tèmi ọlọ́run àwọn kéńpìn èrò tiẹ̀ ni pé kéèyàn ní dúkìá yé nìkẹ́ òun níyì òun làpọ́nlé ọlọ́run láwọn kọ́ ni wọ́n ń pín àwọn yaqsimuna rahmata bí wọ́n léèrè pé ni wọ́n ń pín mi ni. nahnu qassamna baynahum ma'ishatahum ìtí náà lápẹ́ fún àwa la pín fún wa ọlọ́run ní a ṣe bẹ́ẹ̀ tá fẹ́ nìkan tá fẹ́ nìkan afẹ́ fi fúnra wọn ni. ọlọ́run lọ́wọ́ ọlọ́run à ń gbé apá kan ga ju apá kejì lọ. ọlọ́run ní tá a fi ṣe bẹ́ẹ̀ kẹ́ni tó ní ó lè kó wọn máa fẹni tí ò ní ṣe kó lè sáré ẹ̀kàdánwò ọlọ́run nítorí ẹ̀ láfi kó lè rò wípé agbára òun òun lòun fi ń já nǹkan lòun fi ní ìka ayé kó tí ò ní kú wípé sọ fún wọn mọ wọn wọn mọ ni wọn mọ bá ti bá ti pa ẹ̀sìn lẹ́tọ́ gbẹ̀sìn náà nísìnyí tó mójútó sẹ̀ ẹ́rì fóun ló lówó lọ ọlọ́run nítorí kápá kan yóò lè máa fapá kan ṣe yẹ̀yẹ́ ọlọ́run nítorí ẹ̀ làáfi máa ń fáwọn kan táàfin ní fẹ́ nìkan ìyàtàkìtà bá àdúkùn bá àdá sùkúrìyà ọlọ́run nílẹ̀ ànábì mọ́gbọ́ tí wọ́n ọlọ́run ní ṣùgbọ́n tí ọmọ ní pé wà rahmatu rabbik tí ń bẹ lọ́dọ̀ mi máa ọlọ ọ̀run ọlọ́run ló gbogbo pàǹtí ayé tí wọ́n jọ lọ. ọlọ́run ni wà rahmatu rabbika ayírun mi máa yẹjùmọ̀ ọ̀run ìkẹ́ tí ọlọ́run ọlọ́run ló lóore gbogbo pàǹtí ayé tí wọ́n dì tí wọ́n pè ní olóore jùlọ ẹnìkan tí ó wà lìjánà ọlọ́run ní kẹ́hìnkẹ́hìn nígbà tí ọba sáàyè mọ́ tálìjánà ti kú tán tí wọ́n wá ráàyè rápálá rẹ̀ fi bí ẹ̀dì òde tí bá ní ọwọ́ ròyìn ìgbádùn ẹ̀ wọ́n ọba tí wọ́n ń gbádùn láyé ẹnu pé wọ́n fi sí ní kẹ̀kẹ́ nígbà gbogbo ẹni wọ́n fẹ́ wọ̀ ti wọ̀ tán ní wọn wá rí bíbí sí yàrá ọmọ fẹ́ lu ọmọ ẹwọn. wọ́n ní tẹ́ ẹ bá kó ọgọ́rùn-ún ọba tí wọ́n gbádùn ayé níbi wọn ò rí ìkẹ́tọ́ ìkẹ́tí ń bẹ lọ́dún èmi ọlọ́run olóore ju gbogbo tẹ́ ń kó jọ nílé ayé lọ. gbogbo tí ń ṣe yìí àtàpọ́nlé ibi ẹ̀sìn ni abẹ́lọ́ nínú àánú ẹ̀ ọba tí ó jòwèrè ẹ̀mí wa títí ẹ̀sìn báyìí àìní lè sí má ọlọ́mọbìsà dánwò fún wa o. gbogbo tá a ti ń ṣe lẹ́sìn táwa náà rí wípé léyìí a fi ń sin lọ ni ọlọ́mọ gbà í bẹ́ẹ̀ kú lọ́wọ́ wa o. ọlá àti tóbi ọlọ́run ibi tá a wá kù sí tẹ́nìkọ̀ọ̀kan wa náà tá a dá mà pé mo kù bí eléyìí ó tún kọ àwọn eléyìí tí n ti ṣe ọlọ́run kó ṣe rọrùn fún wa o gbogbo ohun tá a ṣe tá a fi rí yọ́nú ọlọ́run láyé ọlọ́run dákun máa ṣe lójú rọ̀ fún wa gbogbo ohun tá a ṣe tá a fi rí yọ́nú ọlọ́run jọ àkìyàmà ọlọ́run mọ́lẹ̀ àjìnà sí wàá gbà yànjú wa gbà lẹ́sìn ọlọ́run ṣàánú wa ọlọ́run àti tóbi rẹ orílẹ̀-èdè yìí mọ́jọ́ dàrú àánú rẹ fi bá ní gbé ní orílẹ̀-èdè yìí ọlọ́run tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí fi ń rí bó ṣe ń rí yìí ọlọ́run dákun ìwọ ọlọ́ba tó ṣàforíjì fẹ́gà akóra wa síwájú rẹ ọlọ́run mọ́sálá ìdáríjì wá ọlọ́run ṣàforíjì fún wa ọlọ́run ṣàforíjì fún wa ọba ṣe náà ló mú wá àràrà gbà dánwò àràrà gbà dánwò rẹ àràrà gbà yà ọlọ́run azaba inna rọ́bànà ṣẹ́fọ ànàlà àzáàbà iná mọ̀mìnà ọlọ́run àbíọ́ ọlọ́run káyà kó lórí wa lórílẹ̀‐èdè yìí káyà wa ọlọ́run ara wọ́n sí ọ káyà kó lórí wa wọlá àwọn tí wọ́n gbà ọ́ gbọ́ lórílẹ̀‐èdè yìí tí wọ́n sìn ọ́ ọlọ́run wò wọ́n mọ́ wa lára ọlọ́run mú yà fún wa wa àwọn tí wa bá wọn pọ̀ lórí dáadáa gbogbo àwọn tí irú ààyè tí wọ́n rí wọ́n wà irú ẹgbẹ́ tí wọ́n rí wọ́n máa ṣe ọlọ́run bá ní pọ́kàn wọn pọ̀ lórí dáadáa pọ́kàn wọn pọ̀ fún dáadáa orílẹ̀-èdè yìí ọlá títóbi ọlọ́run ọlọ́run tó ti wá inú ìlú wa ìlú tilẹ̀ mọ̀ mẹ́jọ ọba jẹ́ àánú rẹ máa fi bá wa gbé òjò kẹ́ rẹ òjò òdùnnú rẹ máa rọ̀ fún wa nínú ìlú náà gbogbo tó ti ṣe fún wa lóore ń bẹ̀ mẹ́jọ ọba jẹ́ gbogbo àwọn tó ti yọ lórí ọlọ́run túbọ̀ máa gbé wọn ga gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá à ń rawọ́ sọ́lọ́run pé kó túbọ̀ gbé aga kó túbọ̀ yọ á lórí lórí dáadáa ọlọ́mọsálẹ̀ ìgbàdúrà wa ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n wà nípò ẹ̀kọ́ ọlọ́njẹ́wọ́ láti yọrí dáadáa ẹni tí ń kéwú ni ẹni tí ń kàwé ẹni tí ń kọ́ sí ọwọ́ àṣeyọrí dáadáa ọlọ́run bá ti ṣe fún yín ọlá àti tóbi ọlọ́run ẹ̀yin yá wa àánú ọlọ́run máa bá yín gbé gbogbo tọ́lọ́run ṣe fún yín ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo ẹ̀yin bàbá wa nu léèsì yìí ọlọ́run bá ní lékun dáadáa yín ó bẹ̀rẹ̀ lórí bàbá wa alága àgbà fún islaudin nílùú tẹlẹmù yìí banilẹ́kùn àlàáfíà ara wọn ọlọ́run banilé wọn kúnlẹ̀ àlàáfíà ara ọba ṣe bẹ́ẹ̀ fún wa wá sí kárí gbogbo ẹni tí ọ̀gbádùn nínú jàmá wa yìí ní ẹni tá a mọ̀ tá a mọ̀ àtàwọn tá a ń gbé tí a kiri tá a fi gbé àmọ́ tá a sí lọ́jọ́ ẹ̀pọ̀ àwọn alamọ ibi tó kù sí ní lára wa ìrẹ́lọ́ba ìwòsàn ìrẹ́lọ́ba àlàáfíà mọ́sálásí ìwòsàn ẹnìkọ̀ọ̀kan wa gbogbo bí ẹnìkọ̀ọ̀kan wa ti ọlọ́run àfi títóbi rẹ̀ àfi bẹ̀ ọ́ àkókò yìí àfi bẹ̀ ọ́ ọlọ́run dákun mọ́sálá ìṣèwòsàn ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run wò wá sàn ọlọ́run gbàdúrà wa ọlọ́run yọ́nú sí wa ọlọ́run àánú rẹ̀ gbogbo òkú mùsùlùmí ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run bá ní kẹ́ wọn ó bẹ̀rẹ̀ lórí àwọn tó ti lọ́nu léèsìn wa yìí tí wọ́n ti lọ láwọn bàbá wa ní láwọn sàmárì àdìyìn tọ́jẹ́ pa àjọ máa ń ṣèbádàánú léèsìn yìí ní tí wọ́n ti kọjá lọ ọlọ́run bá ní ṣàánú wọn o ọlọ́run bá ní kẹ́ wọn o òfìdọ́dọ̀ àwọn ìyá náà ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú ó wá kárí gbogbo òkú mùsùlùmí ó fi dórí àwọn àlùfáà wa tí wọ́n fi èyí tá à ń ṣe yìí tí wọ́n fi lé wa lọ́wọ́ ọlọ́mbanilẹ́kùn kẹ́ wọn ọlọ́mbanilẹ́kùn kẹ́ wọn ó fi dórí gbogbo àwọn ọmọ tí wọ́n ti lọ nínú àwọn ọmọ wọn nínú ọmọ kéwù ó gbogbo ọ̀rọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wá gbà lókù tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́mbanigbàbọ̀ wọn ọlá àti tóbi ọlọ́run gbogbo àtẹ́nì kọ̀ọ̀kan wa náà bá wá lọ jà síra dáadáa ọlọ́run jẹ́ tán sí ẹnì kọ̀ọ̀kan wọ́n dáa ọlọ́run jẹ́ á lè fi kálímọ́tò mùsáràbà já fi òpin èdè ìjọta bá kú ń bẹ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam já lè mú jáde kúrò láyé ọlọ́run yọ́nú sí wa ọlọ́run gbàdúrà wa subhana rabbika rabbil izzati amma yasifun salamu alaykum.